ẹ wò special edition ti nations cup náà la ṣe fún yín o ẹ wò lákòókò iṣẹ́ ìṣe darapọ̀ mọ́ wa ní à ẹ wò ẹ ẹ má ẹ má ẹ má jò gbòm tútù sí lọ́kàn ẹ jáde ká tún jọ ṣe ẹ nítorí pé lọ́sẹ̀ àṣù tún máa pàdé lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ ìtàn ẹ̀yin náà ti mọ̀ bó ṣe jẹ́ bó ṣe rí láàrin orílẹ̀-èdè Cameroon àti Nàìjíríà òun náà ni a sì ń pẹ́kẹ́lù àmọ́ àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ Arsenal yìí Alex Iwobi ó ti bọ́ta ó sọ̀rọ̀ ó ní ẹ wo ẹ bá lọ mú Carrasco wá àbí kẹ́ ẹ lọ lè mú Saha wá ó lóun ò bẹ̀rù o látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ní ẹ ẹ wo Crystal Palace àti Arsenal wọ́n ti ń ṣe kíní kan láàrin ara wọn tó ti ń gbèwé à ṣé à ń gbé Saha ẹ máa bọ̀ ìyẹn ni ikọ̀ Arsenal tó sì mọ gbá àyè èyí tí Alex Iwobi ń gbá wọn wá bí bọ̀dá pé bọ̀dá bò ni ṣé ẹ̀rù ti ẹ̀ bà yín pé bọ̀dá Saha láti Crystal Palace wọ́n lè ń kúrò ní ikọ̀ Arsenal ó ní kéde ni ẹ fọ ńlẹ fọláwo jáde àjọ gbàdàdà kódà ẹ wo mo ti ṣetán tó yẹ pé ẹni tó bá kókìdà kọlọ lè gbé lẹ́nu mẹsìn wà kó lè gba irun nígbàdà lẹ́nu òní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìtàn ẹjẹ àárí bó ṣe máa rí bó ṣe máa jẹ ọ̀rọ̀ ìtàn àkọsìn jáwó báyìí jásáyé jásáyé padà sọ́dọ̀ lórí ìbéèrè yẹn. sórí ìbéèrè tó béèrè yẹn ìbéèrè yẹn tí Leon Balogun tó sọ̀rọ̀ hmm. ó rọrọ̀ sọ but lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ yẹn wọ jẹ ní òkú wọlé hmm. kí nìdí tí òfin jẹ ní òní wípé tactics ti Janet Troy gbé wá yìí hmm. wọ́n ti jọ ń practice yẹ ní pápá ìgbáradì nígbà tó ti mọ̀ pé tactics yẹn ò lè work hmm. ó yẹ káwọn fúnra ara wọn kí wọ́n ṣe kí ni kí wọ́n ti jẹ́ kó yé akọ́nimọ̀ọ́gbà wọn màá wá padà sórí ọ̀rọ̀ Mutu Adépọ̀jù hmm. màá wá padà sórí ọ̀rọ̀ Adépọ̀jù Mutu Adépọ̀jù ni pé torí wọn ò ní ọgbọ́n àtinúdá ni wàá rí wípé nígbà kan tí ẹ̀kọ́ ò bá ṣojú mímu fún ikọ̀ Eagles Mm. níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mm. wọ́n máa tún àwo ṣe wọ́n á mm. pàdíjà. wọ́n á change jersey wọn àgbẹ̀ wọ́n á change wọ́n á change jersey wọ́n á change pattern wọ́n á change pattern wọ́n á change formation tó ń lò bẹ́ẹ̀ náà wọ́n máa ṣẹlẹ̀ láwọn club sites ó máa ń ṣẹlẹ̀ káàkiri tó bá ti rò pé àpáta tá ń gbà yẹ kò yé wa o wọ́n á yí pátá padà ìyẹn captain akọ balógun lórí pápá ló máa fi inspired wọn wípé ẹ wá gbọ́ pátá tá ń gbà yóò jọra wọn mọ́ o ó yẹ ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí. nǹkan ti dàrú mọ́ nǹkan ti dàrú mọ́ àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ àti akọ́nimọ̀ọ́gbà tó ti dàrú mọ́ lọ́wọ́ ni. ọ̀rọ̀ Mikel Obi ni ọ̀rọ̀ Muti Adepoju ni ó ní pé torí wọn ò ní ọgbọ́n àtinúdá agbọ́n hmm. àtinúdá wọn ti dead. ìgbà tí ìgbà tó di bẹ́yẹn ó yẹ kí wọ́n lè yí pátá káwọn náà lè manova kan switch. àti pé ó ṣe jẹ́ pé nígbà tí Leon Balogun tó commit primary school ẹ̀rọ tó commit ló sọ orí ọ̀rọ̀ síta. ṣebí pátá ẹ lọ fi na Burundi pátá ẹ lọ fi na Guinea ó dá lórí Madagascar ó yí wa qualifier ta wáyé afcon ta wáyé máàcì pẹ̀rẹ̀ kan ní nàìjíríà ti qualify pátá yìí bó ṣe gbaná ni yóò hmm. bá lógun two seconds bó ṣe lò wọ́n ìdán ló ṣe hmm. pé wọ́n nígbà yẹn kò sí ẹ̀rọ yìí èmi rò pé yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ sáyẹ̀sì kan ṣé wọ́n fún bàtà pàdé ikọ̀ Zimbabwe eh. ní Abuja, eh. àná wọn eh àgbàdo orílẹ̀ de Egypt àná wọn àná wọn Zimbabwe àjọgbá ọ̀bì Egypt àná wọn wájú wọn ti pé nígbà tá a bá orílẹ̀-èdè Egypt Mohammed Salah ò wá àwọn ọ̀gá ọ̀tá nu wọn ò wá bọ́lá máa gbọ́dọ̀ mo bọ̀ tó rántí gbàtà wá pàdé kọ̀ Senegal tí wọn pé Senegal náà wà ohun tí mo fi sọ ni pé a lè lo pátán yìí kó jẹ pẹ̀lú àwọn ọmọ kékeré pẹ̀lú àwọn Madagascar kan pé ó ń lo tá a bá lò pẹ̀lú Cameroon. ohun tí akọ́nimọ̀ọ́gbá máa ń ṣe gbámọ̀ ni pé nísìnyí báyìí tá a ti mọ̀ pé Cameroon àfẹ́ gba play mm. akọ́nimọ̀ ń gbá tó bá jántọ́ tó bá mọṣẹ́ tó ṣe. ó ti mọ ó ti ah, lẹ́kọ̀ọ́ ṣé kó padà sí four four two. ẹ ṣé kó padà sí four four two. ẹ tó bá gbé four four two ló máa pè ẹ láti lọ Cameroon torí kó tó lè sọ pé pátán báyìí lòun fẹ́ lò. ó mm. gbọ́dọ̀ study ó gbọ́dọ̀ study Cameroon kó wò pé nǹkan tí wọ́n ń gbá lélẹ̀ ọ̀nà tí wọ́n ń gbá lélẹ̀ so nǹkan tí wọ́n ń gbá ló máa fi sẹ́ẹ̀tì pátán tiẹ̀ láti lè ṣe kíni láti lè káńtà wọn láti gbókè nǹkan tí wọ́n ń gbá bẹ́ẹ̀ pé báyìí náà ń gbá ẹ̀ka àwọn àgbẹ̀lẹ̀ kálíbà lè rí wọn mú a lè sọ pé four four two la máa gbá àbí five three kìíní kan la máa gbá until tó bá study team tó fẹ́ bá gbá tó pattern tí wọ́n gbá olóòmà lè design pé pé pattern báyìí ta lè fi gbá ta fi lè náwó àwọn tàfẹ́ náà. that is it àwọn ìmọ̀ bọ́ọ̀ máa ń gbọ́ bí bọ́ọ̀lù ṣe máa ń lọ nìyẹn tó pé akọ́ni mọ̀ gbá la pé kí ló wá jẹ́ akọ́ni mọ̀ bá fún ìfẹ́ pé kọ́ lè máa correct àwọn player náà. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ méjì ẹ jẹ́ kó wò báyìí wọ́n àmọ́ ti padà bọ́ta pé mikelobi ò ní ó ṣe kó ṣe farapa igbó ṣe ṣe kó má fara ṣé kò ní ṣe pé eléyìí máa jẹ́ ìṣòro fún wa. ẹ èmi rò pé a ti sọ náà tẹ́lẹ̀ pé ohun tí mike fẹ́ lọ ṣe ní afcon ilé yìí kò kì í ṣe pé ó fẹ́ lọ bá bọ́ọ̀lù gidigidi kó lọ fún wọn ní kóríyá ni tó bó ṣe jẹ́ pé kò ní play yìí tẹ bá wo match àkọ́kọ́ tá a gbá tá a fi win kò síbẹ̀ ó wà bẹ̀ àti yọ síta kàdé score eléyìí tá a tún gbá tá a fi win kò gbá ìkẹta tó gbá tó bẹ̀rẹ̀ náà tá a ti yọ Eh, ẹ̀kọ́ sojú mímu so ìdí èyí nǹkan tó fi tó fi ìtumọ̀ ẹ̀ ni pé tó bá wà lórí field táwọn bọ́ọ̀sì yìí rí pé ah, bọ̀dá wà bẹ́ẹ̀ o kó sì ò fún wọn ní kóríyá pé àfisòwò náà dẹ̀ máa dìde a máa fún wọn ní kóríyá ẹ̀jẹ̀ ọ̀pá jẹ́ ọ̀pẹ́ máa sùn. àwọn bọ́ọ̀sì náà gba bọ́ọ̀lù yẹn. ó dàjà sáré wa Madagascar Congo DR Congo eh, Madagascar lọ́pin ti orílẹ̀-èdè DR Congo lọ́pin ti orílẹ̀-èdè DR Congo tó rò pé Madagascar lè DR Congo la àbá gbá báyìí báyìí báyìí àwa lókè ni eh, ṣùgbọ́n ẹ o ẹ o ẹ aunty ó lè ja elephant <laughs> ẹ bóyá sọlọjọ sí so Congo yìí sàlọ pé bóyá ó ṣe ipò kẹta àbí ó ṣe ipò kìíní kan ó lè lọ nu Madagascar torí tábà wo máṣe kó ní pé kó ní pé Madagascar yìí náà wà pé wọ́n lágbára bẹ́ẹ̀ fẹ́ kọ́ lè nà wá hmm. n táwọn boys wa kò gbà lọ́jọ́ yẹn lójú orí bẹ́ẹ̀ lójú òye wa. yàrá nǹkan wà nù ẹ̀ tó bẹ̀ àbí nǹkan wà nù ẹ̀ tó látàrí pé Madagascar àti ìyàwó yín lọ gbígbẹ́ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà láàrin Egypt South Africa tá bá lọ wà á rí pé South Africa fúnra rẹ̀ ní ó jàre fitafita kó tó jáde kó nínú òkè àmọ́ àmọ́ òun náà mo fẹ́ sọ wípé kò mẹ́sẹ̀ yọ lélẹ̀ yìí hmm. kò sí nǹkan tí ó dẹ̀ lè ṣẹlẹ̀ ṣùgbọ́n Egypt hmm. òun náà wá hmm. tá bá lọ wo nínú tàn Egypt fúnra ara ẹ̀ tó bá ti host ẹ̀ òun ló máa ń gbìyànjú àti gbà sí ẹ̀ so àwọn amọ̀bòye máa padà tún rí bẹ́ẹ̀ báyìí o ìtàn máa ń bàjẹ́ ọ̀dẹ̀ máa tún tọkọ àti pé South Africa eléyìí o tíìmù South Africa eléyìí tó wá yìí a ah, ah, lè sọ bẹ́ẹ̀ inspiration lè dé nígbà tó bá di kíní o lè dé o ti ẹ ṣe fẹnu sọ pé ah. nígbà ló máa nà bẹ́ẹ̀ ni o hmm. àwọn ọmọ nàìjíríà kan mọ̀ pa ara Cameroon. ọgá àwọn ọmọ nàìjíríà ti mọ̀. àmọ̀ pa ara Cameroon. ọ̀rọ̀ ẹ̀ náà kò ṣe penalty bó ṣe pẹnalti abẹ́ àmà nùkàmẹ́rù. àwọn ènìyàn lè sọ dáadáa mọ́. bó ṣe pẹnalti àdúgbò àti àfisọ ìwé ẹ̀yẹ alama nùkàmẹ́rù. afẹ́ gbẹ̀ sọ góòlù tí wọ́n góòlù tí ìpẹ́bà tí wọ́n kà fún ìpẹ́bà lọ́dún náà lọ́hùn afẹ́ gbẹ̀sùn ìpadà báyìí afẹ́ gbẹ̀sùn ìpadà. all right now okay ó dáa ẹ lágbègbè táwa ayé ẹ wò ẹ jẹ́ kí a máa ṣẹ̀nu dédé ṣe gbé lórí ètò ilé ni agbára ẹ tún máa pàdé wa lọ́sẹ̀ yìí o ní orí ètò ẹ ká má ṣe gbàgbé ìpè lọ́sẹ̀ náà lọ́jọ́ sátidé ní ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò máa wákò pẹ̀lú ikọ̀ orílẹ̀-èdè cameroon àmọ́kọ́tọ́ nígbà yẹn náà a tún pàdé lórí ètò yìí dáadáa òdò ìpàápà ẹ láǹfààní láti pẹ̀kẹ́dùn fún precision ṣùgbọ́n kò tí ì ṣe é sin nígbà kó bá yá ẹ máa pàdé wa lórí ètò yìí dáadáa ọ̀yáwálé. ẹ títí dàmídà tún pàdé ọlálẹ́kan ọmọ yáálé lórúkọ tèmi káfíńdé pàdé bẹ́ẹ̀ ni tá a bá ti ń fire pàdé ká tún máa fi ayọ̀ náà pàdé nítorí eré àti adùn méjèèjì báyìí lọ́jọ́ ń rìn papọ̀ Kozim Fáfúnmi yẹn náà tún lè successful super striker ẹ má gbàgbé wípé Mr Success ló ń sọ fún yín pé eré là ń fọmọ ayò ṣe o ẹ má di òdòdó kó dẹ̀ má dọ̀dọ̀ all right all right now kó máa dogun kó máa di ọ̀sẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ aláṣetò tèmi ti fẹ́ thank you my able brother ah, Libby ọ̀gá mi parata thank you ẹ ṣé gan wọn àti gbogbo àwọn tó ti súgbà wọn láti ṣètò Gbẹ́ngà Àmúdá thank you my able brother àti bọ̀dá yìí náà èyí tí wọ́n gbé sókè tán gbé sílẹ̀ Fẹ́mi àjẹrì gbígbà pátápátá lókè lọ́hùn bàbá o ẹ ṣeun gan pẹ̀ fún aláǹfààní láti ṣètò ilé ìdìbò zari pírísẹ̀tà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá HOD títọ́jọ́ tá a tún máa fi pàdé lórí ètò ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ jà o bye bye.